خلق في الدنيا لأنه تنوعت أفكار الناس في هذه المسألة يعني مسألة أهمية خلق الإنسان على سطح الأرض فمن الناس من يرى أنهم خلقوا ليكتسبوا الذكرى الأبدي فيضعون وراء تحقيقه بكل من الأسباب الجالبة للذكر الأبدي كالسعي لطلب المال وإنجاب كثير من البنين وطلب الجاه والمكانة الرفيعة وتحقيق نيل السلطة الدنيوية ولا شك أن هذه الفقرة فكرة خاطئة لأنها تتعلق بأمور الدنيا فقط وقد حذرنا الله سبحانه وتعالى عن التمسك والبعد بمتاع الدنيا قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر وتقافر في الأموال والأولاد كمثل غيب عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون خطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور هذه هي الدنيا هذه هي الأوصاف التي وصف الله بها الدنيا ومن الناس من يسعى في الدنيا ويطلب واعتقد أنه خلق في الدنيا ليتمتع في الدنيا يتمتع فتراهم يأكلون ويشربون يأكلون كل ما شاءوا ويشربون كل ما يريدون بدون أن يقيدوا أنفسهم بما ورد في كتاب الله وفي سنة رسوله صلى الله عليه وسلم من تحريمه وتحديده إنما هذا هو عيشة الحيوانية كما قال سبحانه وتعالى في سورة محمد ذلكم يأكلون ويتمتعون ويلئيهم الأمل فسوف يعلمون وقال تعالى في سورة الحج وقال تعالى والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مطوى لهم هذا وقف لهم وضع أترى يكيولون وفي جارة فما توجه نبوة محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ ọlọ́run bá kó fi ìkẹ́ yìí kó fi kárí gbogbo wọn gbẹ̀sí máa ń sọ ìlànà ànábì tó fi di ọjọ́ gbẹ̀ngà kìyàmà kọ́lọ́n kó fi ìkẹ́ yìí kó fi kárí wọn. nǹkan tí kótóbà fẹ́ dálé lórí lónìí òun náà ni pé oníkálukú tó ń jẹ́ ọmọ ènìyàn gbogbo gbà ní gbogbo àsìkò ní ọlọ́gbọ̀dọ̀ máa ronú kó máa bira rẹ̀ pípé nítorí kí ni òun fi ń ṣẹ̀mí ilé ayé pé ni pàtàkì ṣíṣẹ̀mí láyé òun gangan torí pé kí ni ìròrí àwọn èèyàn tànáwọ̀ ẹ̀ tàfikárò náà fi hàdí ìlmọ́kàlá nípa ọ̀rọ̀ yìí ipe nítorí kí láwá ṣe láyé gan ìròrí àwọn èèyàn wà lórí ṣiríṣiríṣi ni o ìròrí pọ̀ táwọn èèyàn ní nípa pé táwọn wá ṣe láyé lára àwọn ìròrí àwọn èèyàn lára nǹkan tó ń ṣe láyé ẹlòmíín pé tó ń wáyé fún òun náà ni tahkíkù àdìkọrọ alábẹ̀dì òun náà ni kóun ní ìyìn tí wọ́n máa fi rántí òun lọ láéláé tó wọn fi ní tán máa láyé kódà tó wọn bá kú tó wọn tó máa ṣẹ́kù lọ ẹlòmíì gbà pé ń ta wá ṣe ń lé ayé nù sẹba wá nínú àwọn ènìyàn yìí gbogbo ìgbà náà ni wọ́n ṣe máa sáré báwo ni táwọn ń fẹ́ tí àwọn mọ̀ pé táwọn wá ṣe láyé yẹn bó làwọn ṣe rí irú àwọn ènìyàn yìí lẹ́mọ̀ọ́ wọn ni wọ́n máa wá káàkiri pé bó làwọn ṣe gbọdọ̀ lówó torí wọ́n gbà pé owó òun ni ó jẹ́ kí ọmọ ọbẹ̀ lọ láéláé kọ́dà kí yẹn bá tán àdúrà àwọn ènìyàn lónìí ní ọ̀rọ̀ owó kọ́ tí tó bá lówó tó bá lọ́mọ ọlọ́mọ ló láyé tó bá lọ́mọ náà ní ìrẹ́ tí lókùn máa kù lọ láéláéláéláéláé torí àwọn ènìyàn yẹn ẹ rí i pé ọmọ ni wọ́n máa lé tí bó la ṣe bímọ bó la ṣe bímọ torí nítorí wù náà ni pé òun fẹ́ ṣẹ́kù láéláé ó ti gbà pé nítorí mú un ṣẹ́kù òun náà ní ọmọ ẹlòmí gba pé àlìjá iyì kí bó lówó tó bá níyì irọ́ ni àìmọye tó lówó tó rẹ̀ tán òun ní tí wọ́n bá lówó yẹn iyì lèyàn wà wá kiri ọ wà wá ọ̀nà tí ó fi níyì àwọn ẹlòmí ní pé àlùmọ̀kánì tó rọ̀ sí àwọn tó ń tọ àdùnìyàwíyà wípé ọ̀nà lè wá ipò ni èèyàn wá ipò èèyàn wá agbára tó fi wà ní ààyè tó ga kéèyàn ní onídé kéèyàn tán láéláé tí wọ́n bá ti rẹ̀ kú àwọn èèyàn padà máa rántí yàn tó léyìí ẹ̀yà kanu nínú ìròrí àwọn ènìyàn sábà wo ìròrí yìí ni ó rí i pé lọ́dọ̀ ẹni tí ó bá ń jẹ́ ẹni tí ẹni tí kò mọ̀ ń ti lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí kò mọ̀ ti lọ nípa ọ̀rọ̀ alukoran yóò mọ̀ wípé a bẹ́ẹ̀ ni ti àwọn ẹni ẹni tí bá ń ṣe báyìí ó ṣe dáa tó yẹ pé tó fẹ́ náà ni pé ó ti mọ̀ bá kò lé ayé yìí àmọ́ kán mọ̀ pé wọn náà wáyé kán mọ̀ so pé ẹni tó bá ń wá ìrántí fún ara rẹ̀ á òun ó ṣe dáa torí eléyìí tá a bá wọ alukur'an táwọn hadith anabi sallallahu alayhi wa sallam ni ó rí pé alukur'an jẹ́ kó yé pé ìròrí tí kò bá a mú ni ntọ́nà ní káwá ṣe láyé kọ́ọ̀n tahqiqu dhikr al-abad ntọ́nà ní káwá ṣe láyé kọ́ọ̀n pé nítorí fi máa rántí yín lọ láéláé ntọ́nà ní káwá ṣe láyé kọ́ọ̀n tónà náà lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa pé jẹ́ kí n ṣàlàyé tẹ̀mí ayé yìí fún yín kẹ́ wo báwọn tí wọn kì í tọrọ lọ́wọ́ bò yé báwọn ṣe ń lò tẹ̀mí ayé wọn ọlọ́run bá ní ẹ̀ẹ́dẹ́mu annama al-hayata ad-dunya la'ibun wa lahwun olúwa ní ṣeré tẹ̀mí ayé yìí àwọn èèyàn ń lò wọ́n bí ń ṣeré wa lahwun eré ọmọdé eré àgbàlagbà eré kéré lẹ́mọ̀lẹ́ táwọn èèyàn ń ṣe káàkiri wa zinatun wa tafakhurun àwọn èèyàn máa ń ṣọ̀tọ̀ nílé ayé wọ́n wọ́tọ̀ aṣọ tí ó jẹ́ ọ̀ṣọ́ wa tafakhurun wọ́n máa ṣe fáàrí fúnra wọn bil amwali wal awlad wọ́n máa ń fi ọmọ ẹni wàtàkásùrù fil àwùláàdì wal àwùláàdì fil àwùláàdì fil àmúwálì wal àwùláàdì wọn a máa ṣe fáàrí pé mo lówó jù ọ lọ mo lọ́mọ jù ọ lọ tó ń táwọn èèyàn ń wá kí nílé ayé nù ọlọ́wọ́ aníṣẹ́rí gbogbo àwọn nǹkan báyìí tẹ̀mí ayé tẹ̀ ń wá kí yìí kàmẹ́sálẹ̀ rẹ́ìzìn kò fáwọn nàbẹ́ẹ̀tì lọ́dà yìí gẹ́gẹ́ ẹni pé òjò tó rọ̀ tó wá rọ̀ sí irúgbìn tí irúgbìn wa wù jáde tó wá ṣe pé àìjẹ́bẹ̀lì kò fàárọ̀ nàbẹ̀ tó yẹ pé bí irúgbìn yẹn ṣe wá fún àyìnbó ṣe dá tó ni wọ́n ń lu àgbẹ̀ tó gbìn gan pé ah ẹ wo igi ṣe fún àyìn ẹ wo bí àwọn nǹkan tí mo gbìn bó ṣe dá olúwa ní tó bá dá báwọn tó wù ọ́ tí ń wù ọ́ fásitì kan ọlọ́ni sọ́mọ̀yẹ̀ yìí tó bá dá tó kan igi yẹn yọ padà wá gbẹ wọ̀tàrá òmùsọ̀rọ̀n kódà yóò gbẹ́dẹ́ bí pé yóò padà wá di yẹ́lò yóò pọ́n ìmí òdúdú ọlọ́run bá níbi sẹ̀mí ayé ti rí nù ẹni pé gbogbo tó bá lé tó lé olé owó olé iyì olé gbogbo ẹ̀ yóò padà wá rí pé bí ibi tó bá gbà tó bá mú un tó yẹ kọ́ dàbí ibi tó tutù wọn wà ní lágbájá ní bẹ́ẹ̀ ní ìsìn tó wọn lọ́wọ́ wà níbẹ̀ wọn lágbára ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá yá agbára yóò padà rọ gẹ́gẹ́ bí igi náà ṣe máa ń rọ gẹ́gẹ́ bí àwọn ewé oko bí ṣe máa ń rọ kódà tó bá rọ sẹ́yìn tó jóná ẹ̀ rí nínú àwọn olórí nàìjíríà gbà kan ẹni tó bá ń rí gbogbo àwọn social media ní ìsinyìí ẹ̀ rí wọ́n ti rà gbé sórí social media allah akbar òun tó ṣe kó náà ni ó dúró kí ọmọ tó pé my people inshallah ẹ̀rí báyìí mo lọ wá di ẹni tí ò lè gbé ọwọ́ mọ́ tí ò lè gbé ẹsẹ̀ mọ́ ní tìǹbẹ̀láyé nǹkan kan ò ti tolé yẹn ó yẹ kó tó ọmọ ènìyàn kí yẹn ọmọ pé gbogbo pé tẹ́bá tí wọ́n kúrò àwọn eléyìí tí wọ́n ti gé wọ́n ti gé ní síkìrì abẹ́jì wọ́n ti ní ìrántí láéláé àmọ́ kí ló wúlò fún kí ló jẹ fún láyé rẹ̀ gẹ́ni ò ti wúlò fún mẹ́yì ká tó wá ní sẹ́yìn bá kú láyé tán tó bẹ́ẹ̀ bó ṣe wá rí bó ṣe wá rí bó ṣe wá rí bó ṣe wá rí náà nìyẹn tó fún mẹ́yẹ yìí ọlọ́run yóò padà gbẹ túnmọ̀ yẹ kúrò kùtọ̀ ọmọ tí ó jóná paríparí ṣe pé ẹni tó gbìn gan mọ̀ pé ahá pé ọ̀gbẹ́lẹ̀ tí wá pa gbogbo àwọn ẹjì yìí ẹ tó bá wo bí tí à wò náà kan yìí tẹ bá wo àsìkò òjò kí owó bíbẹ̀ wọ́n ṣe dìbámú òjò gírin lọ kájáde ní ìsìnká lòlẹ́ wòta bí sẹ̀mí ayé wa ti rí nù tí ẹ bá lọ bá rí ọlọ́lá tán ògbébẹ̀ tán gbogbo wàhálà tó fà tán orówó tán oríyì tán orípò tán fàtàrà ọmọ fàrọ́nù yóò padà jóná yóò padà dúdú gbogbo yóò padà rọ ọlọ́run bá ní tó bá wá rí báyẹn tó wá ṣe pé tó fa yí lónìí wa fil akhirati azabun alim azabun shadid olúwa tó bá jọ́gbìn ní alkiyama ìyà tó le ń bẹ fáwọn kan wa maghfiratun minallah àwọn kan ti mọ̀ pé àforíjì ọlọ́run bá àti warduwan àti àyọnu ọlọ́run yóò jẹ̀ tiwọn látara pé àwọn ṣayé àwọn rìn ní ìrìn tí ẹ̀mọ́ kí ń rí ìyọnu ọlọ́run ọba ọlọ́run ọba ní wọ́n mẹ́lẹ̀ ṣẹ́yà tó dúnìyà ìlà mẹ́ta ìṣòro olúwa ń ṣe rí gbogbo ìtẹ̀mí ayé yìí ìgbádùn ẹ̀tàn jẹ ni ìgbádùn ẹ̀tàn jẹ náà ní ìṣẹ̀mí ayé ìyẹn ni pé gbogbo ẹni tó ń bá ń wá wípé wọn ò fẹ́ tán láyé wọn ò fẹ́ kí ìròyìn wọn tán kọ́rọ̀ wọn tán ṣe pé tí wọ́n ń bá kí òun náà ni pé ayé náà lòun fẹ́ lé níròyìn wọn òfin nìkan láyé ló ẹni yẹn ó ṣàtìpé àwọn kan bẹ àwọn ní ayé yìí àwa gbádùn ni gbádùn láyé ayé ayé gbádùn ni tó àwọn tí wọn ò dùdú báwọn náà lọ àwọn ni wọn dá wọn káwọn wá gbádùn láyé tẹ́ bá ń sọ fún wọn pé tọ́lọ̀ ń wí lónìí ẹ̀rọ ìgbádùn àwáyéwájáyé ni o àwáyéwájáyé ni torí àwọn báwọn ọlọ́wọ́n bá sọ́nà wọ́ta àlà kúrú yìí wọn ipa àwọn ẹni wọn yìí ìṣẹ̀mí ayé wọn ìṣẹ̀mí burúkú ni irú ẹ̀rọ ní báyìí tó bá wáyé wá jayé òun náà ní ọmọ ẹni tó bá wù ú lò wọ́n wọ̀ ìkẹ́ni kan tó lè sọ fún mi kó wọn wọ̀rọ̀ àtọ̀ kan bá ti wù mí náà ní ti wọ̀ ọjọ́ ọkùnrin ni bá ní kí anábì ní kí aṣọ yín kọ́mọ kọjá kókó ẹ̀ṣẹ̀ ní ayọ́ ara yín ni gbogbo ń tẹ́ bá lù yọ bùkẹ́ mọ́jọ́ ọmọ yín ni wọ́n sáyé tòkò ní ráyè fún ẹ̀sìn tòun tí ó sá máa wá sílẹ̀ ní gbèsè jayé yóò jẹun tó wù yóò mu tó wù tó gbogbo tó bá wù ni ó ṣe bẹ́ẹ̀ ni gbogbo ọmọ èèyàn tí bá ti ń ṣẹ̀mí láyé tó ní gbogbo tó bá wù ni wọ́n bá ṣe sọ pé tó bá wù ni wọ́n jẹ èèyàn jẹja yóò fagbó yóò mutí gbogbo ọ̀nà bú yóò sá wá láti fi gbádùn ayé tó olúwa bá subhanahu wa ta'ala onírú àwọn ẹni báyìí ó jù wọn fún wa nínú sọ́lọ́tọ̀ Muhammad ó ní walladhina kafaru ó ń ṣe ráwọn kìfìrí wọ̀nyí yatamatta'un àwọn gbádùn wọn mọ̀ gbádùn nílé ayé ni wa ya'kulun wọ́n ti máa jẹun kama ta'kulul an'am gẹ́gẹ́ báwọn ẹranko ṣe máa ń jẹun wọ́n kàn jẹun yóò yóò tó ti tún yóò jẹun yóò yóò tó sì sùn wá sí àwọn ìsòyìn àgbẹ̀ ló tún tọ̀ ló tún mọ owó oúnjẹ káàkiri gbogbo sẹ́mi ayé rẹ̀ ní tí ó mọ wá kí n tiẹ̀ nìyẹn kò ní ronú ike ìṣẹ́ni ìjọ kan ní oúnjẹ yìí ọ bọ́ lẹ́nu wa táà nílé jẹ́ mọ́ ó gbé ìṣẹ́ lẹ́nu báyìí bọ́dà kò nílé jẹ́ tẹ́ bá rí ẹni tó bá dàgbà dáadáa wàláì tẹ́ bá rí ẹni tó dàgbà ẹni tí bá ń ṣe fìtínà ayé káàkiri yóò rọ àjòkó ara rẹ̀ gẹ́ pàtàkì jùlọ kó tẹ̀ wá rẹ̀ tó lówó tó lówó tó wá dàgbà bóyá wọ́n wọ age of ninety ọwọ́ ninety five báyìí ẹ̀jẹ̀ kìíní kó dùn ẹ̀jẹ̀ rán ẹ̀yìn ò sí ń bẹ̀ máa. bẹ́bá ni ẹ̀sùn lórí bẹ́ẹ̀dì kò lè gbádùn rẹ̀ so gbogbo eléyìí èèyàn mọ̀ pé ah ẹ̀wù báyìí èèyàn àwọn ẹni tó bá nírò rí wa pé ah wàláhì yẹn gbọdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ adébíyì yìí o torí o ní dáná wọn ò bí ọdá kó dáná ọ wàá dá fúnra rẹ ni kọ́nà tó bá dé wọ́ọ̀dù òun náà yóò di ni ó tó ó so náà pé gbọdọ̀ rún nípa ipe ntọ́lọ́wọ́n bá fi wá sílẹ̀ ayé fún ká mọ̀ án ọlọ́wọ́n bá tó ń ròyìn àwọn tí wọ́n rí báyìí tó fi ìgbádùn ìgbádùn ìgbádùn ìgbádùn wọn sàmì wá kàkiri òun ní fẹ́ kí ẹ̀sìn ọlọ́wọ́n bá kó de àwọn òun ní fẹ́ kófin ọlọ́run kó de àwọn pé abúlóṣù ah, ẹ ti ṣe kí ni ṣe kí ló kí lọ́lọ́run fẹ́ ní nǹkan yìí gbogbo ń tábà ní ṣe láyé wa kò sí ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀dá fún wa ọ̀fẹ́ wọ́wọ́ ni ọlọ́wọ́n bá dá fún ọ kódà gbogbo tó bọ́ lè kéèyàn jẹ́ bó o jẹ́ ọ wà nípò ní ọlọ́run bá dájú pé bó ló ṣe lò ó o ò nípò ní ọlọ́run dájú pé bó ló ṣe ni gbogbo ẹ̀kọ́ ayé ló medical doctor ní ọ́ni lọ́ọ̀yà ní ọ́ni ọlọ́run ṣàlàyé bó ṣe lò ma ló ti máa mà pé ẹ́ mo ti wọnú òfìsí náà báyìí ní bá ọba kọ́ kan láti jẹ tí ò pé kan lè ní ẹnì kan lè tí pé tó wá ń wí kí inú ó torí àwọn tó ń dá profession ń lẹ̀ wọ́n náà ó ìyà táwọn náà jẹ ni wọ́n náà jẹ pẹ̀lú wọn àbẹ́ni tó ń bá fẹ́ yọ ọ́nbẹ̀ náà rájú pé ẹ̀rọ ah, ìlú ní lọ́dúró lé mùsùlùmí lè ní tó bẹ́ẹ̀ ni gbogbo tí ẹ bá ń ṣe láyé tí ẹ bá ń bó ṣe mẹ́díkù rẹ bó ṣe ṣátàdà kan tàbí gbogbo bá jẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀sìn kó wá di pé tí yọ yọ níbẹ̀ ọlọ́run bá ń tún ròyìn wọn nínú àyà mi ọlọ́run bá níṣẹ́ rí àwọn tí wọn ọ̀mọ̀já yé lọ yìí olúwa ní darihum ànábì ní fi wọ́n lẹ̀ yà kúlù wọ̀yàtàmẹ̀tàù kama jẹun kama gbádùn falala wọ̀nyìlẹ̀ ihimul amal kó jẹ́ pé èròǹgbà ayé yìí náà yóò ti yóò ti di wọn lójú mo fẹ́ di mo fẹ́ dà bá kọ́lé ẹlẹ́yọ̀ kan tán yóò tún máa wá kejì kejì tán ìkẹta ìkẹta ìkẹrin yóò tún máa wá kínú torí tí gbàgbé pé òun ò tó bẹ́ẹ̀ kọ́là tó bá kọ́ odidi odidi flat tó bá kọ́ three bedroom flat kọ́dà kó kọ́ room and parlour self contain o kọ́dà kó kọ́ a single room o tó bẹ̀ kó níwọ̀n nìkan ní sùn gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀dì mi ní sùsí àná ní òní tó sùsí àná o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ nínú yàrá ẹ̀yọ̀ kan o tó bẹ̀ kó níwọ̀n ló sùn gbogbo ẹ̀ tán so kátó wá ní e, odidi ilé kan tẹ́lómi ẹ̀ bá rí títí náà tẹ́lómi ń bá kí ayé yìí àwọn ọmọ gan tó lò kọ́ ọ̀dẹ̀ gan ọlọ́run lè pa gbogbo àwọn ọmọ yẹn gan mọ́ lójú tẹ́kẹ́ wọ́n là ń wá fún ọmọ là ń ṣe fún gbùrù eléyìí ọlọ́wọ́n bá ṣàlàyé rẹ̀ fún wa pé ẹni tí bá ń ṣẹ̀mí báyìí ń tọ̀ kìí ṣe ayé tó wọn rẹ̀ kó wá sí ní ìpè wọn kìí ṣe tó wọn ní kó wá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 ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله هذا منهم عبادة وليس ينفوهم مع الشرك أي من أراد أن يعبد الله عليه أن يجتنب الشرك بأنواعه هذا وقف ولغة أطلع الكيف وأتواجه النبي محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ kọ́lọ́wọ́n bá kó ọlọ́run bá subhanahu wa ta'ala òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ní kòkó wa sínú ìdààmú òun náà ló ń ṣàlàyé ìṣẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń ṣe láyé nípa pé kí wọ́n rò pé ìgbádùn láyé wọ́n rò pé ìrántí láéláé náà ní láyé náà nìyẹn wá sí láyé ọlọ́run ní ìyẹn kọ́ ò ní tèmi ni ẹ wá ṣe láyé èmi gẹ́gẹ́ náà ní ń ṣàlàyé rẹ̀ fún yín ọlọ́run bá gbé wá ní ọ̀nà tó lágbára ọlọ́run jẹ́ kó yé wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun akọ́ ní làwọn afá máa wọ fóònù bàlágà ní ọmọ pẹ̀lú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bá ṣe pé èèyàn fẹ́ kó mọ̀ pé hmm, nǹkan kan ò lè wọ́n tí mo fẹ́ sọ fún ọ yìí ẹnu tí mo fẹ́ sọ fún ọ náà ọ̀rọ̀ agbé kọ́ sọ̀rọ̀ wa ó ní ma khalaqtul jinna wal insa illa liya'budun ènìyàn àtàlìjànú ní ìdáyín fún kankan tó kẹwàá sẹ̀mí lọ. kọ́lá náà tó yan èké máa wọlé dún ní omi rìsíkì ní onídìí oúnjẹ ọmọ dún ayé ìmú ni ní níkà fún mi kí a tiẹ̀ lábẹ́ fún yìí inna Allaha huwa razzaqu dhul quwwatil matin n'i ní èmi ni ọba tí ó máa ń ṣe jíjẹ mú mu fún àwọn ẹ̀dá mi èmi náà ni mo tún wá ní agbára tí agbára yẹn yìí púpọ̀ jù agbára bọ́lá òun ti ṣàlàyé fún wa lélẹ́yìn ipe tó òun ní ká wá ṣe láyé òun náà ní ká wá sin ọlọ́run ọba ká wá sin ọlọ́run Ibn Abbas radiyallahu anhu ìgbà tí ń ṣàlàyé àyà yìí ó ní àìlè yòkèrú bi ibadati taw'an wa karhan dọ́lọ́ ni mo dáhùn fún náà pé kí wọ́n bá lè wá fi rinlẹ̀ láti fi ìjọ́sìn fi mi ọlọ́run ọba rinlẹ̀ kán bá lè máa sin èmi ọlọ́run ọba tí mo fi dá wọn náà nù. káwọn àánú wa kí àrẹ̀hàn wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n fẹ́ wọ́n kọ̀ ìyẹn ní kí ọmọ ènìyàn fẹ́ ọkọ̀ ni ó sin lọ́run àwọn ọ̀nà kankan lè gbà tó yẹ pé o ò ní mọ̀ kó o sin lọ́run náà ni ọlọ́run ló ti ń sìn ìyẹn ní pé wọ́n yá alákòjú òun nìṣẹ́ àwọn táwọn wá sí jọmọ́ àní ìsìn àwọn sin lọ́run káwọn àánú pẹ̀lú pé ọlọ́wọ́ bá pa wá láṣẹ pé ẹwà ti jí máa àwọn tá ń kí wákàtí márààrún à ń sin lọ́hùn pẹ̀lú tọ́wọ̀ ẹ̀m tọ́lọ́ pa wá láṣẹ ló ká máa ṣe é tẹ́wádìí sin lọ́wọ́ ọba yìí náà bí yẹn bá ṣe ṣe é sí lèyẹn náà ti mọ̀ pé òun ń tẹ̀ láṣẹ rẹ̀ sí àṣẹ ọlọ́wọ́ ọba sí. tó ẹni tó ṣe pé nìsín ń kírun ń gbáwẹ̀ ń wá sí júmọ̀ gbogbo nǹkan tó yẹ kó ṣe ní ń ṣe àmọ́ tó bá ń sọ fún pé eléyìí kẹ́rì pé eléyìí ti kọ̀ afẹ́fẹ́ ẹnì kankan kò sẹ́ni tí ó wà nínú àwùjọ yìí tí ó ní kí ló dé tí wọ́n ń kírun kí ló dé tó ń kírun kò sẹ́ni tó wà táàkì ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àwùjọ àwùjọ kan bẹ irú ẹni tí bá ń gbé bẹ́ẹ̀ tó tó wọn pé kí ló tó ń kírun àwọn àwùjọ kan bẹ bẹ́ẹ̀ òfin ni ah, eh, kí ló dé tó ń kírun àwọn àwùjọ kan bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní àwùjọ yìí nìsín àwọn àwùjọ kan wá ń bẹ pé àwọn ẹ̀sìn kan ń bẹ tọ́lọ̀ ní kó o ṣe tí ànẹ́bì ní kó o ṣe àwọn tí ń bọ̀ lẹ́rù òun náà ni pé àwọn èèyàn mọ̀ bí ọ pé kí ló dé kí ló dé kí ló dé ìtí òjò ìṣe náà nù ìtí òjò ìṣe nù fẹ́ bá wu ẹlòmíì irúgbọ́n rẹ̀ ó ti dán ní bléèdì dán bléèdì dán bléèdì kọ́dà lómi àràárọ̀ nígbọ́n wa rí bí irúgbọ́n obìnrin ìjàgbọ́n wa rí bí ìjàgbọ́n gbogbo ha ha ha ha ha yọ ha dànù tó torí pé kíni ọ̀fẹ́ káwọn ọmọ bìí ń pé ha irúgbẹ́ wọlé nígbà tó wá ń dálẹ̀ yìí ha irúgbẹ́ tó bẹ́ẹ̀ ni gbogbo ti ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé wọn mọ̀ fáwọn èèyàn náà mọ̀ challenge ẹ̀ tó pé nítorí challenge àwọn èèyàn ẹlòmíì nítorí tí ó jẹ ẹlòmíì nítorí ilé ayé ẹlòmíì nítorí torí torí torí torí torí torí torí ó kálukọ́ mọ̀ challenge ara rẹ̀ pẹ̀lú nǹkan tí ń ṣe. sómi pẹ̀lú àwùjọ táà rẹ ni challenge wa ní ìsìn lérí ọ̀rọ̀ pé kí ló tó ń kírun tò yíwo kèé ti ẹ̀yìn kèé ti ẹ̀yìn fún yàn kèé ti ẹ̀yìn fún mùsùlùmí pé ah, ẹ̀rí ọmọ wájú jìmọ̀ ah, ẹ̀rí máa ń kírun ìdí ó jẹ ẹ̀yìn fún mùsùlùmí ànábi ní ànábi sallallahu alaihi wasallam ó ní bada al-islamu ghariban ó ní jọ́sí ìsìlámù yìí bẹ̀rẹ̀ bí àjòjì ni kálukú wọn pé èwo ní ká máa yóò padà wá di wàtàyà ìwúdú ká máa bada a tó padà wá dìbò ti bẹ̀rẹ̀ so ànábi wọn ní kọtúbà lil ghuraba àmú oríire oríire fẹ́ni tí bá ń jẹ́ àjòjì nígbà wọn ti pé àwọn ọ̀pẹ kí ló dé ewu tún ní kí ni ẹ̀sìn ọlọ́run ní kí ni ẹ̀sìn ànábi ní lọ́kùnrin ni àti lóbìnrin ni ànábi ní ẹnìyàn mọ̀ kú oríire o tòun náà ni pé ntọ́lọ́wọ́n bá ní ká wá ṣe ń lé ayé ká sin lọ́run torí tó ọ fẹ́ ọkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ọ̀nà kan bẹ́ẹ̀ tó kó òtún bẹ̀ kọ́ mọ́ sin lọ́run ó tó bẹ́ẹ̀ níjọ́ tí kìsínà bá dé èèyàn fẹ́ èèyàn kọ̀ ó pè ọlọ́run ṣàánú mi kò sí bá rẹ bá múyàn ó pọ̀ lọ́run tó náà ní sáwọ́ àárín wọ́kẹ̀rì hàn ó lè wá jẹ́ tipa lọ́mọ bí pèdé ó ní pé pẹ̀lú ó ní sinọ́hùn yẹn pẹ̀lú ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba bákan náà àsùdì nínú àwọn tàbí òní nínú àwọn ọmọ tí ó Ibn Abbas ó ní ọlọ́wọ́ bá dá wa nítorí ìbáàdà nítorí kásìn náà ọ wá ní bẹnú àwọn ìjọsìn máa ya ń fà àwọn ọmọ ẹ̀sán fà àwọn ìbáàdà kẹ́mẹ́tì pé máa ń sàǹfààní fún yàn yìí ṣe sàǹfààní ń bẹ fún yàn ìyẹn ni pé ìyẹn lè tẹ̀sìn tí wọ́n mọ rò pẹ́sìn ní pé o ní rí àǹfààní bẹ̀ láéláé o ní ìtumọ̀ ìyẹn láǹfààní pé o ní rí ládàá kankan níbẹ̀ òun náà ni ẹ̀sìn tí yẹn bá ń sìn òun jẹ́ mùsùlùmí àmọ́ èèyàn tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba èèyàn ń jẹ́ mùsùlùmí ń ṣẹbọ ó jẹ́ mùsùlùmí bẹ̀rù ayé jẹ́ mùsùlùmí ó látòkọ́ nulẹ̀ nínú mọ́tò rẹ̀ ìmọ̀sọmọ́ra tó ó jẹ́ mùsùlùmí mọ̀sógun tọ́ra gbẹ̀rẹ̀ tètèrí òtútọ́rùn jẹ́ mùsùlùmí ọmọlá yọmọ fi wẹ̀ ọlọ́tẹ̀ dúdú jẹ́ mùsùlùmí tó gbúrú eléyìí gbogbo ìbádà rẹ tó ń ṣe kò ní sáǹfààní bẹ́ẹ̀ náà ni èèyàn jẹ́ mùsùlùmí intẹ́sìn àmọ́ ọ̀nà Ona nígbà tí ọ̀nà tọ́lọ́wọ̀n ọ̀rán ànábì sallallahu alaihi wasallam náà nígbà tí eléyìí pọ̀ ọ̀pọ̀ ní àwùjọ wa lónìí ẹ̀rí ẹ̀dàkùn kí ma lè máa dìjà lóru lóru láàrin mùsùlùmí àtẹ́ńdé ètè mùsùlùmí ẹwájọ́ ń fà wọ́n wájọ́ ń sọ pé ẹ̀yin ni ìdákùn kí ló kan mùsùlùmí kí kí kí lọ sí ara aburú tá n kí wọn bá ń sọ pé bídíà ni ara rẹ̀ láńrin wọn ẹ̀wọ̀n wọn ní táíwò ó tẹ̀ tún ọ̀rọ̀ tó bá ti gẹ́rí pépà ó ti kọjá tó ti gẹ́rí mídíà tó ti kọjá kámá ní àwọn pẹ̀lú àwọn pẹ̀lú sọ ìgbà tó ń sọ kí ló kọ́ mùsùlùmí pẹ̀lú tààjú di òru àwọn kiri ni wọ́n ní tààjú àwọn náà ní ìtọ́ òru àwọn ni wọ́n ní kò sí ń dọ́kan mùsùlùmí jòkó sínú ilé rẹ ẹbẹ lọ́run ìyànná fìlà tó bá yàn ìyànná fìlà tó yàn kò ní ìdíkò lóòrùn jáde lọ́wọ́ lè kọ́ ẹ lọ́ọ́ lè kóra ń jọ ẹ lónìí tẹ́ ẹ bá ń sọ fáwọn èèyàn pé tí ẹ bá ti pé ńgbà tí àdánwò délẹ̀ yìí tẹlẹmínú àmọ́ ni kí làwọn náà ń wá lóru lótọ́ àmọ́tẹ̀ bá ń sọ bóyá eré ibú làwọn wọ̀nyí wọ́n tún ní yàtọ̀ látò tó dáa ẹtún ní mẹ́fà tó tó dáa ẹtún ní kọ̀ọ̀rí wò dáa tẹ́ ẹ dirí kọ́ dáa ní ìsìn tẹ́ ẹ wá rí kọ́ dáa báyìí so tí n tó ń kálukú bá jòkó lé rẹ̀ tó ń kálukú òórí tí yóò mú un nájú ẹni tó pé òun jọmọ bú aburú tí ó ṣe lò wọ́n mọ wákàkiri ìgbà tí ara burú ṣe ò ní ìdè sáburú àǹgbà tó jòkó tí ń pa tí ń pa ní ìrẹ́yìn obìnrin ẹ̀rù kọjá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀gá àà ó yẹ ká rí kankan tí nù àwọn o ti ni gbogbo tẹ́ wàá dé wa lè na máikrófóònù sí wọn ẹ mọ̀ wá hó sí wọn ẹjọ́ wọn hó síra yín kò sí inú oorun yàn pé áá ah, ah, ibẹ̀ bá wọn yín ni. tò lẹ́yìn náà tẹ̀ wá nìkẹ́ ìwá tó wá padà síbi ẹ̀sìn ẹ máa bira yín pé ǹjẹ́ ń bẹ́nu ẹ̀sìn ti yín. gbogbo àwọn bàbá àlọ́ ni gan èwo lẹ rí nínú wọn tí ń kóbi olóbìnrin jọ lóru tí ò jẹ́ ká súnlé wọn. tó irúgbórú ìbádà báyìí bí mo fẹ́ kò sí kọ́dà kan lo ọdún mẹ́wàá lé rẹ̀ wọn ní ní kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ládẹ́yọ̀ kan òun ní nínú rẹ̀ tó bẹ́ẹ̀ ni kí gbogbo ìbádà tí ẹ bá fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ máa béèrè pé bùlà nẹ́bí ṣe ni a ṣe é ọ̀nà tí ó jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà fún ìrún náà ni tùdí ló fi ní pé wà mí nílẹ̀ ìbádà ti máa tánfà wà mí nílẹ̀ mẹ́lẹ̀ tánfà ńbẹ́ náà àwọn ìbádà ti pé yóò tìyàn láǹfààní ń tí ohun tó wúlò fún wọn tó gbà ládá lọ́dọ̀ ọlọ́run ìtí ó gbà ládá náà ní tí a bá ṣe pẹ̀lú al-ikhlas ìtí ò ní ládá ń bẹ̀ tó kọ́ lọ́wọ́ bá kó ṣàánú fún wa kó ṣàlékún ẹ̀rọ àgbóyẹ̀sẹ̀ rẹ̀ fún wa báyìí lọ اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين الله